ها اين ايش مين

ó ní wọ́n pè gbogbo àwọn ẹranko ó ní wọ́n ní kọ́ lọ́ọ́ kágun tán wá ìgbòho ènìyàn ẹkùn àmọ̀tẹ́kùn gbogbo àwọn ẹranko tí máa ń jẹ ẹgbẹ́ wọn tútù wọn á jókòó wọn náà lọ́ọ́ kágun tán wá bá ti rí wọn wọ́n ní wọ́n ní wọ́n ń pè lọ wọ́n ní máa bọ̀ wọ́n ìgbà fẹ́ náà wúlé àyè. kò dáná kú kò dáná kú pẹ̀lú àyè. tó náà kọ́kọ́ máa wọlé bọ̀. kò dáná kú kò dáná kú fún àpò. nítorí bẹ́ẹ̀ àbá àdọ́lá gbà wípé òun kọ́ àwọn ọmọ tí wù yẹn táwọn mẹ́ta sì yanjú èwo ló ti mí sí èwo ń kara hàn. ẹ wí ẹ wí ẹ máa wí wọ́n bá dàtúnṣe àtúnṣe bí bàbá ti dàtúnṣe tára lè tún ọlọ́run ọmọ ṣe àti lànà fún yín pé ẹ bọ̀wọ̀ fún ẹni tí bá tọ́ sí. àfa ẹgbẹ́ yín bá jẹ́ pé ẹyin tẹ́ ẹ bá bá pè kan ẹ má dùn àyè wípé ó fi tèmi náà èmi náà dùn ó dì hmm. ẹyin náà wà bòmí lọ. lẹ́yìn yẹn àwọn àgbàlagbà tí wọ́n ti ké púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ táwọn òkè náà wù tí wọ́n wọ̀ lókè wọ́n sàlẹ̀ mọ́ ẹbí wọ́n lẹ̀ wọn ọlọ́run ti gbà fún wọn. nítorí ti dé ìjọ́lọ́ fi gbà fún ẹbí wọ́n lẹ̀ bẹ́ẹ̀. lókè. mọ̀kúlù ni. àmọ́ ràwí orin ọ̀jẹ́ kọ́ lọ òfin òfin orin ti gba ẹni. wọ́n ní lùwọ̀ áná tààrà bèrè yẹn láti. àmọ́ ẹ̀ ti kú náà lè sè. ẹ jọ wàtàmà ńláhu fìcàlahu aláhu jàlá jàlálahu anagalahu. wọ́n á lọ bá ara màmú wọn ní ọlọ́run fẹ́lẹ́ kí. bá a bá a wọ́ọ̀kì ní ìta. bàbá àti bàbá yẹn ẹ̀ wọ́n ti tẹ̀lé. ẹ̀yin ni ẹ bá fẹ́ ké ẹ̀yin ẹ máa yí padà wípé wà á dáná làwù dáná làwù dábàá ní bàdé ti ti di mo bẹ́ẹ̀ bá ń di ẹ̀ máa fi nínú ẹ̀. Wọ́n lọ máa wọ́sẹ̀ ní tó mọ̀ ọmọ àwọn wọ́sẹ̀. Ọ̀rá ti òwe rẹ̀ òwe rẹ̀ tó wípé ẹnìkan ló ń fẹ́ kéwù. Ó ká Kùrá nìkan. Ó sì ìdáhùn jẹ́jẹ́ ní bẹ́ẹ̀. Wọ́n ní ó ṣe ìsìlámù lọ́wọ́ ṣe ìsìlámù. Wọ́n ní ó ká Kùrá nì kọ́ máa fi mọ ìrún kí lọ́wọ́ ká Kùrá nì. Ohun ẹ̀ wá dùn. Wọ́n ní ó kéèdì ní lọ́wọ́ kéèdì ní. ń pé kí ni ha wọn ní bóun rẹ di dòdò yìí ọba sì ké na wù ọmọ ma pèpè kukpe. pè nígbà tí wọn á ní ó ké náà wù ọba kí lọ wá ní ìgbọ̀nà ah! ní sẹ́ẹ̀mù yóò máa kẹ́nikẹ́ni náà bọ́ọ̀lù àti ń bọ̀ látẹ̀yìn wa mo ní láwọn àwọn ọ̀rọ̀ mẹ́ta nípa pípé kọ́kọ́ kọ́kọ́ lù wá ọ̀nà ìgbà kan ọmọ nǹkan kọ́ lù ní kéwù ó lè kọ́kọ́ lù wá. ẹ̀fún aláìyé mu ọ̀dọ̀. pẹ̀lú bu ọlọ́run a ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run sì sí ijó ọ̀gbọ̀n sí bẹ́ẹ̀ bolo. ẹ̀dá bá pè yín níná kẹ́ẹ̀ẹ́dì olú. ẹ̀dá bá pè yín ní ìmọ̀lẹ̀ kẹ́ẹ̀ẹ́rì fún àwọn kọ́sì fún àwọn lóbìnrin àti gbogbo ẹni tí kéwú bá fẹ́ wù kéèkì. ẹ̀yin ẹ máa jẹ́ amúkéwú wù ní kéèkì. nígbà náà wà fẹ́ bẹ́ẹ̀ káwá wípé gbogbo ẹ̀ náà àfi ká bá lò ó tó. bá bá lò ó tó bàbá ti máa ń kọ́ dáàmà bẹ láéláé náà ni ṣé ọlọ́run ò ṣe tó báyìí. wàláyà ọlọ́run ṣe tó báyìí. wàláyà ọlọ́run ṣe tó báyìí wàlá ọlọ́run ṣe tó adúgbò ẹlọ́dọ̀ ọlọ́run alábì ní amọ̀tọ̀rọ̀ ọkú ọdún bọ́ ọba tí ẹni tó ṣe dáadáa kó lè yí dáadáa ṣe bọ́ ọba jẹ́ ti ń ṣàìdá kó lè dúró ọdún bọ́ ọmọ ìgbé ọ̀kan bọ́ ọba jẹ́ pé ọmọ tí ó lọ́lọ́run ó torí ẹ̀wò kan. ní ìdáná mi mo ti ní ọmọ tó pọ̀ tóbi kọ́ orí kan tí ó kù. ẹgbẹ́ pẹ́sẹ̀ tí ń gbọ́ wà sí ni mo ti rí oníwàásí kan ẹni tó gbọ́ sí mi kan owó ọ̀kan náà ti tó. bá ti gbà fún ti tó. kò sọ fún mi wípé òun ọ̀yọ́nú sí mi pé àárín pẹ̀lú rárá ọ̀dàrú ọ̀rọ̀ kan mi ò kúrò lọ́dọ̀ rẹ̀ gbà kan. ìgbà tó ìgbà kan kájọ wa ẹ̀sẹ̀ ẹ̀ àti gbogbo wa bẹ́ẹ̀ náà ní ká máa bẹ pẹ̀lú ọlọ́run tó àìsí fún ni wọ́n bá gbé torí tèmi ni wọ́n ti wá wọn ó lé wọ́n sọ ó lé wọ́n lè torí tèmi wá náà lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́fẹ́ mọ̀ ọdún orí ọ̀ wọ́n wá nítorí pé á dé èyí ètò ọ̀nà àmọ́ wípé òyì fẹ́ jáde ẹ̀kọ́ sì ti dà ìbùràhìm ọmọ adáhà ọba lọ pẹ̀lú ọlá rẹ̀ ńjọ kan lọ́gbọ́ hátífà bíà ìbáyìmọ̀ láti jọ́ tó ti ń ṣe kùtùpàkùtù pọ̀ ọlá yìí alamiyaani alamiyaani kò tó bẹ́ẹ̀ alamiyaani lè lẹ́sìn náà ámàlú alamiyaani. للذين كفروا أن تخشع قلوبهم ọ̀yẹ́ kọ́ ọmọdé ọlọ́nkọ bẹ̀rù ọlọ́nkọ wọ́n ti ní àwọn èèyàn sáré ìgirigì fún ọ̀yẹ́ kọ́ wọn náà sáré ìgirigì fún náà. èyí tó ń ṣe káàkiri kí wọ́n lórí ọ̀dọ́ bọ́ ọba wa lù